وصحبه وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يتلو أفناسا يصف عن روي مبارك مال النبي عيسى وما مريم عليه السلام النبي عيسى وما مريم الله عز وجل ó ṣẹ̀dá rẹ̀ látara àyà láìpọ̀ ní bàbá olúwa ti ṣíṣẹ̀dá rẹ̀ ó fi ṣe àpẹẹrẹ àti àmì ńlá lọ síbi gbàgbára òun tó ṣe tó olúwa dá àwọn ènìyàn tó pọ̀ jù nílé ayé wa ń gbé látara ọkùnrin àti olúwa wá ṣẹ̀dá bàbá ńlá wa ádámù alayhi salam látara kò sí bàbá kò sí yà ó ṣẹ̀dá ìyá ńlá wa Hawa aleyhi salam látara ọkùnrin láìsọ obìnrin ó tún wá ṣẹ̀dá Nabi Isa aleyhi salam látara obìnrin láìsọ ọkùnrin kò sí oríṣi kan nínú oríṣi tó ṣe é ṣe kọ́ wà tí ó ti ṣe ọ̀sẹ̀ bẹ́ẹ̀ nìkan láìsọkùnrin láìsọbìnrin ọ̀sẹ̀dẹ̀ nìkan látara ọkùnrin láì sọ́bìnrin ọ̀sẹ̀dẹ̀ nìkan látara obìnrin láì sọ́kùnrin àwa ṣẹ̀dá gbogbo yín yòókù látara ọkùnrin kan obìnrin kan kò séyìí tí ọjọ́ nǹkan ìyàlẹ́nu nínú gbogbo oríṣi mẹ́rẹ̀ẹ̀rin yìí ṣùgbọ́n kan ìyanilẹ́nu jù kan lọ ní ti àwa tá a pọ̀ jù tí ẹlẹ́dàá wa ṣẹ̀dá wa látara bàbá àti ìyá wa nǹkan ìyàlẹ́nu ńlá ni bàbá kan ò sí màmá kan ṣe tó lè ṣàlàyé bọ́mọ ṣe dọ́mọ olú ẹlẹ́dàá nìkan ló wù kó ká wáyé ká fi wáyé ṣùgbọ́n kádàrá kátàkárà bàbá wa àti ìyá wa wáyé báwo wá lẹni tá a ṣẹ̀dá látara obìnrin lásán nǹkan ìyàlẹ́nu ńlá ni gbàdá ti mọ̀ pé ìtọ́wọ́pọ̀ tí ń ṣẹlẹ̀ jù náà ní pípa ṣẹ̀dá èèyàn látara ọkùnrin àti obìnrin báwo ló ṣe rọrùn pé kéèyàn wá wáyé látara obìnrin nìkan láì sọkùnrin nǹkan àyàlẹ́nu ńlá ni ó tún á yani lẹ́nu jùlọ látẹ̀dé èèyàn látara ọkùnrin láì sóbìnrin nítorí pé tóbìnrin tó ń bímọ láì sọkùnrin ó yani lẹ́nu púpọ̀ ṣùgbọ́n kò yani lẹ́nu tó lẹ́nu tó ẹni tá a ṣẹ̀dá látara ọkùnrin lásán láì sóbìnrin nítorí pé ẹni tóbìnrin nìkan bí oyún rẹ̀ lónìí ọ̀kan sọkùnrin tó bá a lò kó tó doyún ni ṣùgbọ́n tọkùnrin ọkùnrin lóyún tó wọn ṣe wá dáyàn látara ọkùnrin nìkan ọ̀yanilẹ́nu ju ti ànábì lọ nítorí pé ẹ ká máa ronú dáadáa ọ̀wá ni ẹ ọ̀nà sábà dá lọ́ọ̀yà yín lẹ́nu jù sọ pé gan ọ̀gá lolúwa olúwa báwò ẹni tó dá látara obìnrin obìnrin máa lóyún ni ṣùgbọ́n bó lóyún ṣe doyún ni ti ń yà wá lẹ́nu ṣùgbọ́n ọkùnrin ọkùnrin èlóyún bó wọn ṣe dáyàn látara ọkùnrin lásán ádámù sàn àlejò sẹlẹ olúwa sì mú látara ẹfún àyà rẹ̀ tó fi dá ìyá ńlá wa ìgbà tí ádámù ó jì ọba pé obìnrin jókòó lẹ́gbẹ̀ẹ́ o bóòlù ń ṣe ta oyún àlejò sẹlẹ máa ṣe láàrin ká ti máa kó tó di pé wọ́n bí lọ́mọ kí wọ́n lọ́wọ́ yanni lẹ́nu ń dẹ̀ǹdẹ́ bí fáwọn ṣe òǹkà yí padà ó dolúwa kó ló ṣe dolúwa. ìyá ńlá wa Hawa aleyhi salam ádámù sùn olúwa fẹ́ dá ẹni tí wọ́n máa najú pẹ̀lú ẹ̀ wọ́n má dá ní kàwá lolúwa wa mú látara ẹ̀ fún ẹ̀yà rẹ̀ ẹni tó fi dá ìyá ńlá wa ó jí báyọ̀ ọba kó jókòó lẹ́gbẹ̀ẹ́ nǹkan ìyàlẹ́nu ńlá ni gbogbo ẹ̀ wá yanni lẹ́nu tó ti bàbá ńlá wa ádámù aleyhi salam kò sí ìyá kò sí bàbá wọn lè yàn àkọ́kọ́ olúwa pa àwọn màláíkà láṣẹ wọn lọ pé pẹ̀ wá láti ara gbogbo ìpẹ́lẹ̀ olúwa ti mú nǹkan tó fi yí àwòrán Adam alayhi salam Adam sì ti wà lẹ̀ bọ̀rọ̀ gidi fúngbà pípẹ́ torí pé àwọn màláíkà ń kọjá gbabi tí wọ́n tẹ̀ sí wọn mọ nǹkan tó jẹ́ tó kóló tó wá bá wọn sọ pé òun fẹ́ fi àrólé kan sókè pẹ̀lú. ìbílíì ọ̀tá wa ńlá òun náà ti ń rí ádámù yìí ti pẹ́. débi pé àwọn oríṣiríṣi ọ̀rọ̀ wà táwọn olùmọ̀tò kọ lórí pé tó bá kọjá gbabi tí wọ́n ti ádámù sí gan ó ní nǹkan tí máa ń ṣe fún un. kóló tó wá fẹ́ mi sí lára kó tó dé yẹn ọ̀yánilẹ́nu púpọ̀. olùwà ni ìmùnà mẹ́tẹ̀lẹ̀ àyíká. عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له قل فيكون أخوجوه النبي عيسى عليه السلام لدى الله لدى بأخوجوه آدم عليه السلام قلوا أبدالات عليه السلام lẹ́yìn rẹ̀ lọ́wọ́ sọ fún pé dèèyàn ó sì dèèyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀yanilẹ́nu púpọ̀ anábìyà Isa náà mọlẹ́ka yọ sí olúwa ní kí n fún ọ̀rọ̀ kó bì màkà ọmọ yẹn yọ máa jẹ Isa al-Masih Isa ibn Maryam ẹni ìbùkún Isa ọmọ Maryam yóò jẹ abiyì láyé abiyì lọ́run yóò sì máa bẹ nínú àwọn ẹni tó lu wa súnmọ́ yóò máa bá àwọn èèyàn sọ̀rọ̀ láti polówó rẹ̀ àtìgbà tó bá dàgbà yóò sì máa bẹ nínú àwọn ẹni rí olúwa ò sí ìdá o ó sì ń sọ ti ọjọ́ níbi ìyá níbi ìta àrí ìṣẹ̀lẹ̀ mariam oníbò ni wọn ti rọmọ ó ní wọn ti bí ma ọkùnrin ọkọọkàn àti bẹ́ẹ̀ náà lóyún máa gan mọyàn lára ni wọn á sọ pé a olúwa ẹlẹ́dàá rẹ ni tó bá ti gbèrò fún bẹ́ẹ̀ sìn kankan kò sí àyè lè ṣe nínú ọ̀rọ̀ rẹ̀. lọ́kàn sọ fún nǹkan kọ́ jẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ tún kọ́ ní ìmọ̀ nípa akọ mímọ̀ aka yóò tún kọ́ nípa tírà rẹ̀ yóò tún kọ́ nípa tẹ̀wúrátà yóò tún kọ́ nípa yóò tún ṣe ní sáwọn ọmọ israẹl. tó báyìí ìyá olúwa kò ṣe ó ní mò ń fi Allahu sáàdì mò ń fi Allahu sáàdì níbi aburú rẹ tí wọ́n bá jẹ́ ni tí páyà Allah jìnnà sí mi. wọ́n wá ní ìránṣẹ́ rẹ ni mo jẹ́ láti wá fún ọ ní ọmọ báyìí mọ̀lẹ́kà fi atẹ́gùn atẹ́gùn yẹn wọnú àpò ìyá anabi Isa alayhi salam ó doyún anabi Isa báyìí ni wọ́n iye ìgbà tóbìnrin máa lóyún èsì dọ́kan àbíjọ́ méjì iye oṣù tóbìnrin máa lóyún torí ẹni ìyá nẹ́bẹ̀ ìsà àwọn èèyàn ọ̀mà kó lóyún nítorí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ìyá rẹ̀ ti ṣèlérí pé tó ń bá bì òun fi sílẹ̀ nínú mọ́tíláṣí Baitul Maqdis kó máa tọ́jú rẹ̀ ìgbà tó padà bí ìmọ̀ tó rí kóbìnrin ni ó ní à obìnrin ọ̀dà bí ọkùnrin ṣùgbọ́n ti ṣàdéhùn ọlá pé inú mọ́tíláṣí lọ wà èyí jáde wá síta kò sí káwọn èèyàn mọ̀ kó ti lóyún ìgbà tó sì di ìgbà tí ó rọbí tó fẹ́ bí ma ó lọ síbi tó dínà tó ta kété díẹ̀ ó bí ọmọ yìí ọmọ jáde ó dà nàbì Ìsá alayhi salam ọmọ wa ń fi ìyá lọ́kàn balẹ̀ ó ní kó gbọ́n igi dẹ́bínú tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò sọ àwọn dẹ́bínú tó jẹ́ tútù ẹ̀fọ́ ọ̀rọ̀ yóò sọ kalẹ̀ fún ọ jẹ nínú rẹ̀ kó sì mú nínú omi tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí báyìí jẹ́ kí ojú rẹ̀ tutù má kó dààmú bára rẹ̀ ẹ̀yìnbá mà tó bá pàdé ẹnìkan lónìí tó bá bí ọ léèrè nípa àánú sọ fún wọn pé mo ti ṣèlérí mo jẹ́jẹ́ fún ọlọ́ pípé mi bẹ́nìkan sọ̀rọ̀ pọ̀ mọ́ yìí báyìí ìyá gbọ́mọ ó gbé yọ sáwọn èèyàn wọn rọ ọmọ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní ha. ìwọ ọmọ ìyá haruna bàbá rẹ̀ ṣèyàbò ìyá rẹ̀ sì ṣàlágbèrè bùnúwọ́ ti rọ̀mù wọn náwó sọmọ àwọn gbà tí ìwọ ọba gbọ́n àwọn ọgbọ abẹ́rẹ́ ti ẹ̀rí nǹkan tani ká bá bá tó ọmọ tó ti pọ̀ ìṣẹ́bí báyìí lọ́mọ yá mi ó ní ẹrú ọ̀rọ̀ àkọ́kọ́ ni wọ́n wá wó tuntun olódolúwa rẹ̀ ẹ̀dá tolúwa dání ní àtàmì ẹ̀kìtà olúwa fún mi ní tírà ìyẹn ni pé yóò fún mi ní Injil wa ja'alani nabiyya ó sì sèmi lánàbí ọ̀rọ̀ nínú àwọn ọmọ mẹ́ta tó kọ́kọ́ sọ̀rọ̀ ńgbà ńkọ́ bí wọn ànígbà wọn wà kékeré lórí ìkẹyìn tán wà kékeré lórí ìtẹ́ ànábì Ìsá jọ kan nù wọn ọjọ́ kan nínú wọn. ẹnì kejì òun náà ni èèyàn jùrẹ́yì òun náà ṣẹlẹ̀ ṣáájú kẹ́sì Islam òjòdè ni. báyìí ni ànábì Ìsá alayhi salam sọ̀rọ̀ ọ̀nba gbèsè ayé rẹ̀ lọ títí tó lù wá fi ṣe lánàá yìí àwọn ọmọ israel ló lu ara sí o ọmọ israel gbogbo ayé alukur'an tí wọ́n sọ̀rọ̀ anabi ẹyíṣà olúwa máa sọ fún akó ọ̀ràn sí ọmọ israel ọyẹ kọlá ẹyíṣà bin maryam ya bani israel inni rasulullah ilaykum ẹ rán wọn létí nípa àgbàtà anabi ẹyíṣà tó sọ fún àwọn ọmọ israel kẹyìn ọmọ israel ìrántí agbọ́ọ̀lù wọn jẹ sí wọn tó ẹni tí ìbá sọmọ israẹl tó sọmọ israẹl fún ọ̀ràn sí ọ láti bòsíbolò tí wọ́n á pé ànábìyẹ yìí sá nìwọ́ gbàgbọ́ òyìnbó tó sọmọ israẹl asia kì í ṣe gbogbo wọn lọmọ israẹl nítorí pé nínú asia ìní ìlú táwọn ọmọ israẹl náà ti wá ti wá ìyẹn fọlọ́sìn fọlọ́sìn torí pé àwọn ọmọ Israẹl kan pè lọ́mọ Israẹl ìyẹn ni pé àwọn ọmọ ànábì àpò alayhi salam Áfíríkà wọn yìí sọmọ Israẹl American continent kò bá jẹ́ tókè kò bá jẹ́ sísàlẹ̀ wọn yìí sọmọ Israẹl Australia wọn yìí sọmọ Israẹl kátó àpò wọ Yorùbá mọ̀ntì ẹ ti jẹ́ Yorùbá nìwọ ṣeéṣe ọmọ Israẹl ọmọ israẹl ló lu ara ànábì àyíká sí ẹ wá wo nǹkan ìyàlẹ́nu àwọn ọmọ israẹl yọ gbàgbọ́ kódà lórí pé wọn gbàgbọ́ ni wọ́n ti pète kúrò fáwọn pa títí tí wọn fi ránàbì àyíká má ẹni bú ni wọ́n wò kíkọ́ máa jìnnà ni lórí àwọn ọmọ bàbá rẹ̀ ìrú sẹ́yìn bá lọ sí israẹl yẹn sáńpẹ̀ ní israẹl yẹn ẹni rí èèyàn kan tí ń fẹ̀sùn sí ànábì ìta mu wa èèyàn kan báyìí rí gbogbo àwọn ọmọ Israẹli yẹn dájọ júù kí ni tó máa júù ẹ̀sìn júù ni wọ́n ń ṣe yẹnni pé ẹ̀sìn yahudiya làwọn ń ṣe wọn ò ṣe nǹkan tí ànábì ìta sọ pé olúwa kọ wọn àti sẹ́nìkan bá lọ láti ilé tó wá lóun rí àwọn tó funfun wọ́n ń darí àwọn lẹ́nu chọ́ọ̀tù àbí kínní àwọn lárúbáwá ni àwọn lárúbáwá fọlọ́sìn àwọn ló ń sẹ̀sìn yẹn nínú àwọn tó ń sẹ̀sìn yẹn tọ́jẹ́ funfun àwọn ọmọ fọlọ́sìn Allahu akbar torí rẹ̀ wọ́n pèsè kúrò pa àwọn pa ìmọ̀lú ẹlẹ́dàá wa kò fún wọn ṣe ẹlòmíì ni wọ́n pa dípò rẹ̀ ẹlòmíì ni wọ́n kàn lágbélébùú dípò rẹ̀ olùwàní wọn máa kọtẹlóhu wọn máa kọlẹbóhu wọlé ẹsìn ṣùgbọ́n ẹlẹ wọn apá wọn kan lágbélébù ṣùgbọ́n a ṣe ìtújú fún wa ni anábìrin sáńbọ ń bọ̀ nígbẹ̀yìn ayé ọmọbìnrin nínú tó lù wá ti sọ fún wa náà Al-Qur'an tí súnà nàbì sallallahu alaihi wasallam ti jẹ́rìí sí pẹ̀lú àwọn àdìsí tó pọ̀ débi pé kò ṣe tàkùn olùwàní wa ìmìn ahlil kitaabi ilà lẹyọ mìíràn nàbìhì qabla mọ́tẹ ọ̀yọ́wò mẹ́lùkìyà mẹ́tì kùnú àríhìn ṣẹ́hídà ayé yìí ló fi hàn pa nàbẹ̀ ìsàmbọ̀. kò sí ọmọ israẹli kan àfikún tó pé ọgbà nàbẹ̀ ìsàbọ̀ ká nàbẹ̀ ìsọ̀ tó kú ìyẹn ni pé kò ì tí kú yọ padà wá fún tó bá sì jọ pé ndàlù kìyàmù yọ jẹ́rìí lé wọn lórí nínú táwọn ibi sọlọ lọ àdìsọ náà sọ pé ń bọ̀ wá sí nígbà tó bá dé yọ padà jáì òpùrọ́ olójú kan tó náà máa pera rẹ̀ ní ọwọ́ ànábì ìsá ni ó pa tánàbì ìsá bá dé yọ fọ àgbélébù nítorí pọ̀ ni wọ́n kàn lágbélébù tánàbì ìsá bá dé yọ pa ẹlẹ́dẹ̀ tánàbì ìsá bá dé onígbowó òlu eléyìí táwọn kèfèrí máa ń san fún ìjọba Islam onígbà kankan lọ́dọ̀ ẹnìkan àfikẹ́ di mùsùlùmí nítorí pé anabi Ìsá àti gbogbo anabi kí ni wọn mùsùlùmí tọ́ba sì dé onídéǹdé anabi tuntun yóò dé nídìí ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ni pé yóò wà tabi'an la matbu'a lẹ́ni tí wọ́n máa tẹ̀lé tà nàbì kí sẹ́ni tí wọ́n máa tẹ̀lé tẹ̀ yàtọ̀ tà nàbì tẹ̀lé ìjánabi Ìsá ọmọ Maryam agbàgbọ́ tẹ́ bá a ti gba gbogbo ànábì nínú àwọn ànábì Allah èyí sì ṣe òpin yà láàrin àwọn ànábì Allah ṣùgbọ́n àgbà wọn gbọ́ ní ìgbàgbọ́ sáńgélétí polo ara wọn sáwọn èèyàn tó ara wọn sí òdodo ló sì fi ara wọn sí wọn ẹni tó gbàgbọ́ ni wọ́n gbàgbọ́ ẹni tó gbàgbọ́ sáì gbàgbọ́ ṣùgbọ́n ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ́lú ara sáwà agbọ́dọ̀ gbàgbọ́ lódìndí àtìlẹ́fọ̀síwẹ́wẹ́ lódìndí àtìlẹ́fọ̀síwẹ́wẹ́ gbogbo ń dáná bí bá ń sọ èmi ní ń bá wí àtiwọ́ gbogbo àtẹ̀sẹ̀ ń pa èmi àtiwọ́ ní ń bá wí gbogbo ń tọ́ba kọ̀ èmi àtiwọ́ ní kọ̀ fún agbọ́dọ̀ tẹ̀lé a sì gbọ́dọ̀ kọ́sí rẹ̀ nínú gbogbo nǹkan ọ̀là nàbì tó lu ara sí wa torí ẹ̀kọ́ sáyé sẹ́nìkan láti wá máa ka tẹ̀wúrátà sáwà létí ìnjìlá tàbí zàbúrà kò sí nǹkan fẹ́ ti ṣe alukur'an pẹ̀lú àfihàn nabi muhammed sallallahu alayhi wa sallam ti wa àyàfi sunna nabi sallallahu alayhi wa sallam pẹ̀lú àtúnfipá nabi ń sàlàyé alukur'an olùwà ẹlẹ́dàá wa ọba àtúngbàgbọ́ wa ti ó sọ alọ́kan nínú ẹni tó ṣe pé yóò máa ṣe dáadáa kó lè wà dènà táyì dáa subhanaka allahumma wa bihamdika.